ọba ọba fi kọ́ rẹ̀ ẹ́ tàbí wọ́n ti lọ ah. abdullah inna kun la abin ya ala shirk ẹ ah, eh, níbi ẹbọ kílẹ̀ ẹbẹ bọ́dé pẹ̀lú ọlọ́run tó o ṣe wá sí fún wa ó kìlọ̀ fún wa tó yẹ máa ń sọ àwọn ara léèyàn níbi iná ni kì í dákẹ́ ìyàwó jọ̀ọ̀rọ̀ láti náà ní kọ́lá ibú lára pé yọ sọ ọmọ yẹn níbi iná ni kí n wo bí tó máa fi ọmọ rẹ sí láti máa kéwú àbí láti máa kàwé

tẹ́bá lọ sáwọn christian school ẹgbọ́n tó lè redeem school wàlá ẹ ti bá mùsùlùmí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ẹ bá ẹ bá mùsùlùmí ẹ bá wọn mùsùlùmí bẹ̀ àmẹ́ ẹ̀yẹ dá kalẹ̀ wípé alifáwọ́sí nọ́ọ̀sì and primary school christian kan ní wa bẹ̀ kan ní wa kan ní mú ọmọ wa mùsùlùmí ni negligence yìí pọ̀ ọ̀pọ̀ jù tó àìní kàǹkan fún ṣe pé ọlọ́run ti pa ọ́ láti pé agbègbè ká fún tí ó pé ó kà fún pé ó kà fún. pé kọ́dà yóò lè kẹ́kọ̀ọ́ ilé ìwé tó bá mọ́mọ́ lọ náà tó bá rí pé ilé ìwé tí ò tún ní kọmọlẹ́sìn ní oṣù rí tí wọ́n kọ́ àwọn ọmọlẹ́sìn mẹ́ẹ̀ mú lọ mú lọ bẹ̀. ilé ìwé wúmi náà ń bẹ́sẹ̀ bí àgbákò lọ sọ̀nà bọ́ọ̀mù ti wọ lẹ́nu ọkọ̀ ilé ìwé ní àwọn ọmọ mo mọ̀ rẹ̀ lọ́dọ̀ kí ọdún wá lórí súnà so gbúdọ̀ àwọn nǹkan yìí lágbọ́dọ̀ kíyèsí àti gbọ́dọ̀ fi ṣeré ìgbé àtẹwọ́ ẹ̀sọ́lọ́ba lọ́mọ ọ̀dà náà ní ọ̀dà ẹ̀ẹ́ ẹ̀sọ́lọ́ba ní ọ̀dà ní ọ̀dà ìgbà tó máa ń gbìyànjú kúdà mọ́ lójú tí wọ́n alọ́mọ ọ̀dọ́ ní kó ti bẹ́ẹ̀ so òun náà ní kí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra kí o kíyèsí mọ̀lẹ́bí yàn fúnù kí n tó yára ba ẹ̀ tó yára ba gbẹ̀gẹ́ láyé náà ní fóònù yìí lásìkò yìí àbíkọ́ mi yọ ọ̀rọ̀ rẹ̀ tó bá lò ó tó bá lò ó. tẹlifíṣàn ṣé kàńtà ní lọ́wọ́ rí wọ́n mú tẹ́lẹ̀ náà pèrè pèrè pèrè wọ́n mú bá ọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣẹlẹ̀ lọ rí àpòjú kò ṣe nǹkan rẹ̀ àpótí èsì èdè àpótí èsì èdè tẹlifíṣàn ṣẹ̀fún ọdún sínú ẹ̀ tí ó wá lẹ́wọ̀n náà wọ́n tún pẹ̀lú àtúrà tó dé èsù eléyìí nìsí wọ́n bá wọ orí ìlú ìgbé ọkàn kan wọ́n fi ní ọkàn àti tó fẹ́ rí àti tó fẹ́ rí nínú ọ̀rọ̀ ilẹ̀ tó náà ni ẹwọ́n lọ ṣàkíyèsí gan irú àsìkò sí àwọn yìí abẹ́lọ́wọ̀n bá gbàtọ́ lára ẹ̀dá kọ́mọ́ṣáà ṣe àmójútó ẹ̀kọ̀ọ̀kan wa gbogbo àwọn ọ̀nà tí ẹ̀rọ ti ń bọ́ níbi ìyá ọlọ́run tí ń jẹ́ iná ọlọ́run ṣáàlà wá ń bẹ̀ kí ló kí ọlọ́run fún wa láti lè máa ṣe láti lè bọ́ ń bẹ̀ òun láìjọ́ kan oṣù rẹ̀ gbogbo tí wọ́n lọ ṣe nítorí ẹ̀ máa àlùjọ́ ọlọ́run ọba وأدرهم كما شأتني وأدرهم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك bàbá ọ̀gá títí lórí ẹ̀sìnkú àwọn ọ̀gá tó ń náà ni wọ́n tọ́jú àtẹ̀wọ́ àtẹ̀ká àwọn ọ̀gá aláàkóbá ní náà ní ẹ̀sìn olówó níbi tí àwọn ọmọ òṣèré tí orí dáadáa kábọ̀ ọ̀gá ọ̀gá àwọn ìṣègùn wọn àti ẹni bọ́ọ̀gá wọn dání ولا حول ولا قوة إلا بالله العلي العظيم àgbẹ́bà ṣùgbọ́n ibi àwọn ṣèkọ̀ àti ilé ìlọrin náà ni wọ́n ti wá lójà sí pé mú ọ̀pá táwa bíbá àbáwọn bíi tó ó dàbí pé tíráàbù ni wọ́n gbára ó dẹ̀ padà tíráàbù náà ìjà sí pé tíráàbù ni wọ́n padà yìí wọ́n tún ní lẹ́kṣọ́ náà ni wàgbọ́lá subhanahu wa ta'ala kò gbà sí àwọn tí wọ́n bá ṣiṣẹ́ olórí tí wọ́n bá ń gbẹ̀ṣẹ̀ dáadáa tí wọ́n subhanahu wa ta'ala kún lè tí wọ́n wà ní wọn ti àti gbogbo àwọn olùmọ̀ wa káàkiri àgbẹ̀lá yìí wala hawla wala quwwata illa billahi al-'ali al-'azim. náà wọ́n á fọ́nà àtàbá ní ìbéèrè lórí àwọn kan tí wọ́n bá wọn sọ pàtàkì jùlọ àti ìjábá tó ní àwọn kan ní nàìjíríà tó fẹ́ béèrè lọ́wọ́ kí á ṣọ́ra ìjọba. Ìjọba tí a bá ní ìbéèrè láti béèrè lọ́wọ́ àwọn ṣe wọ̀ ẹ̀yìn sí ìdánilẹ́kọ̀ọ́ ìlú. So, bíbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pàtó tó láti kọ àwọn ọ̀hánwàrá ni wa kó ìgbìyànjú ọlọ́wọ́ àdéhùn tí wọ́n sọ̀rọ̀ pa pé lẹ́mìkẹ́ táwọn ọkùnrin àbà sọ pa pé agbóhùn wọn kan wọn láṣẹ kálẹ̀ mọ̀ táwọn lẹ́kọ̀ọ́ tó jẹ́ ìfẹ́ tó wáyá sí pé nínú àlámà ẹlẹ́sìn tí ó ní ojú méjì lórí àwọn agbóhùn àbí lórí àgbékalẹ̀ ìṣẹ́gun ní àtúlé ìjọba ẹ̀yìn ilé iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n lẹ́sìn ló wà lẹ́rí àtẹnugbé ọ̀rọ̀ nìkọ́ ikú mi gbòjú bóyá ọkọ̀ wá gbá ìgbé ọ̀rọ̀ àbí ọmọ ló gbà pọ́nà ẹ̀yìn bàbá ó gbà pọ́nà ẹ̀yìn tí òbí àwọn lè pàṣẹ pé àti òjò ọ̀rọ̀ ìyàwó kò gbọ́dọ̀ tí òbí àwọn alámọ̀ yìí ẹgbẹ́ kó bá gbà pé àti ìgbà ìyàwó ọ̀nà ìjọ. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. شاري ọ̀rọ̀ ìsìn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ níbẹ̀ ni pé ohun tó bá ti rẹ̀ lẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run náà kò ṣe pé a a ah, ẹ̀rí wà fún kìnìún tó ojú jẹ́ ìṣètò mùsùlùmí sí òkè báyìí ni pé ní orílẹ̀-èdè pé màá ṣe ìdí ẹ̀sẹ̀ ọ̀hún yìí kọ́lá àwọn sàhábà lẹ́yìn sọ̀lọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ yàtọ̀ nígbà yẹn wípé eléyìí ọ̀rọ̀ yẹn ní eléyìí èyí tó rẹ̀ eléyìí wọ́n kà mọ̀ pé ẹ̀sìn ọlọ́run náà lélẹ́yìí wọ́n ti lè ṣe é. kí n gbé láti fi àpèjúwe tí olùbéèrè fi nìkan ti ṣèbéèrè onígbébí ọ̀rọ̀ nìkan tó ṣe pé ó ní ojú méjì ṣé tó bá ní nǹkan ní ojú méjì èèyàn gbọ́dọ̀ mú pé òun ni ó súnmọ́ òdodo jù ìyá ìmọ̀ wọn fún wa ní méjì ní kíní yìí ó sọ́kò sí o lọ́nà wọn fún òní ojú méjì ní ọ̀rọ̀ yìí ni tó wà ní rí pé ilé ìdájú ni ilé ìlọ ìmọ̀ wọn fún tẹ̀lé wọn wọn bá kán náà ní bẹ́ẹ̀ ẹ̀ ń gbé ìdájú kan lọ. tòbí ọ̀rọ̀ nìkan wò yẹn lè pè àwọn afáàkàn rí pé ọ̀rọ̀ yẹn ni àwọn apá àtàrí pé kò fi ń ṣe ọ̀rọ̀ ẹ̀yìn láwọn apá tó ń yàn àmọ́ kò sí apá tó sọ pé kò fi ń ṣẹ̀ṣẹ̀ kò sí apá àtàrí pé kì í ṣe ẹ̀ṣẹ̀ kò sí apá tó sọ pé kò ní ládàá ní mo fẹ́ kí wọ́n bóyá níbi ọ̀rọ̀ ẹ̀yìn ìdájọ́ nǹkan yàtọ̀ fún ṣíṣe rẹ̀ kí á ní pé ẹ̀ẹ́dẹ̀kọ́ọ̀bù súnà ni mùsàhábà súnà tó mùsàhábà lọ́rọ̀ tèmi àmọ́ ìtumọ̀ tí wí ni pé èyí ṣe ìwọ̀n mẹ́tí ọ̀rẹ́ kì í lè jẹ́ nínú àwọn tó ń jẹ́ àwọn sáájú wọn. bí lápẹ́jú rẹ̀ sọ àwọn ẹjọ́ mẹ́tí súnà ni ìjọ kọ̀mí súnà ni mùsàhábà kì í ti dáadáa kí mùsùlùmí sólè wá mọ́ ajáde mẹ́ta pé fúnra ìyẹn bá rẹ̀ قال تو سوچ سکتے ہیں علی جی میں بیٹھے سبھی ہو گیا کیا نے تمہاری سنت چلو یہ تو بہن نے کافی یہ ہوتا کاش نہ سے لے لے سن لے مصحبہ تو کیا لیا جو بھی نہیں ہوگی ماشی سننا یہ دیکھیں سننا لیکن کہتے ہیں یہاں اللہ کوئی نقاب سننا تو مصحبہ ہے اللي يبقى في سنة واجبة ìyẹn ò túmọ̀ sí pé bàbá kan wà ní má ṣe é àbí ìyàwó kan wà ní ìyè ní ṣe é torí ẹni tó bá gbọ́ kọ́nà kan ní kéde tó kéde wájú kò mẹ́sìn ọlọ́run ṣé ẹjọba gba lára ẹjọba gba láàdá ọdún ọdún tọ tí wọ́n ṣe pé irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ ṣé pé ipò tẹ́lẹ̀ yẹn wá dúró ní kékeré tọ́ra yẹn ìdílé ṣeré kúrọ̀ tó yóò lọ ọ̀gáàdà rẹ̀ yóò lọ ṣeré kúkú yóò lọ ṣeré kúkú ìṣèkèlè ìgbàládà ìdẹ́lẹ̀ náà lọ́dẹ wà fẹ́ẹ́ kẹ́ bọ̀ tó bá jẹ́ pé ìtọ́jú lòdù lọ́dọ̀ ọlọ́run wọn làwọn kan ní ọ̀rọ̀ ẹ̀yàn ni ipò ló fẹ́ bára rẹ tó bá di ọ̀dọ̀ ọlọ́run tó láwọn tó ní ọ̀rọ̀ ẹ̀yàn ni kọ́ọ̀bù pípẹ́ tó dúró ní túmọ̀ táwọn kan ní pé obìnrin ti ń ṣe ojúlẹ̀ káàkiri yẹn ń ṣe lọ́rùn obìnrin yẹn ń ṣe lọ́rùn náà tó ojú ọ̀dọ̀ ọlọ́run tó ẹkún lọ́ba wá júlù tó ń pọ̀ tó yẹ kí wà lọ́rùn àádám ètò júlù lọ́nà ọlọ́mọ ọlọ́run sí ilé gan oṣù àyè tó júlù tó náà lè pé ilẹ̀ kọ́ọ̀bù dẹ́dá ni torí bọ́ bẹ́ẹ̀ lé mú ọlọ́run sọ fún wa ní kọ̀ọ̀án pé àwọn tó lè rí ọ rèé o ló ti kà wọ́n ó sì kàwọ́ pé lágbájá lè rí ọ lágbájá lè rí ọ lágbájá lè rí ọ bàbá rẹ lè rí ọ ọmọ rẹ lè rí ọ ọkọ rẹ lè rí ọ àbúrò rẹ lè rí ọ ẹ̀gbọ́n rẹ lè rí ọ ọ̀nkù rẹ lè rí ọ lọ́ba tán ó lè fi ẹlòmíì ti máa ń rí ọ ẹ̀ṣẹ̀ ń rí ijó ẹ̀kọ́ òun fi ijó ẹ̀kọ́ ọmọ òun fi hàn tó àti náà bá tún wọn tẹ̀síra wọn fún ẹ̀ ńlá lọ́wọ́ àárọ̀ mìíràn ṣé ń hàn àbí wọn ló dé náà tí wọ́n ló fojú rẹ̀ hàn sọlọ́ ti ní ibi tó bá mọ̀ fún ara rẹ̀ nínú ẹ̀ṣọ́ yín náà lè fi láìsí mẹ́ tó ọlọ́wọ́ ẹ̀dá tí ọ̀rọ̀ bá wáyé báyẹn kí o fi ara balẹ̀ kí o jókòó láti lè wòye tí ó jẹ́ òdodo jù mẹ́ káwọn ní kéwìn ìdíwájú òdodo ọmọ ìdílé náà alẹ́ wáyé pé kò sí yàtọ̀ láàrin wọn ìwọ́n àṣìlá yóò kókòrò rẹ̀ kí lọ́nà ìgbìyànjú tó ṣe kí ní bóun àti níjọ ṣe dáadáa kájọ wọn ṣe dáadáa ṣe láàrin ara wọn tó yóò mọ̀ ṣe ní fúnra tó jẹ́ ọ̀ràn yẹn gan èyí jẹ́ yẹn ń pa tó jẹ́ ọ̀ràn yẹn èyí fọ́ọ̀tì yẹn yóò ti kẹ́ni yóò rí gbọ́ ìfẹ́ sí ọlọ́run tó dẹ́ bá fọ́ọ̀tì rẹ̀ yóò ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ó ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ tí èkó yí tí èkó tó tẹ lọ́rùn ọgbọ́kẹ́ níyẹn yìí ni nílẹ̀ lẹ́gbẹ̀rẹ́ lómi nínú ìpọ́gbọ́tọ̀ ńlọ ní kọ́bùlù tó yọ ṣìgì mú kalẹ̀ ńlọ ní kọ́bùlù tó gbogbo ẹsẹ̀ lẹ́rìí yọ yọ kalẹ̀ yìí yọmọ yọmọ ni àìgbọ́ kìíní yẹn yé àìmọ̀ bó ṣe kìíní yẹn orí gẹ́gẹ́ kò ní fà bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ àdánù rẹ̀ yìí wọ́n lọ. Yóò aláwọ̀ pọ̀ sí pé ìgbà tí ẹ̀ṣẹ̀ kan wá kẹ́kọ̀ọ́ wọn bọ̀ nípa ibi kí a sọ àwọn àríwá tó níbi iná ọlọ́run wà lójú ọlẹ́. olùdókòwò náà ni yóò máa lo dáhùn pẹ̀lú ìṣe ìta àbẹ̀rẹ̀ pàtàkì lọ́wọ́ báyìí pé àárín àti òbí èèyàn ìyẹn fẹ́ ṣe àṣìṣe láàrin wọn. ìjẹ́ ìgbà láyé tẹ̀ wá láti lo ìṣe ìta àwọn òbí èèyàn bí a tẹ́ bá ṣe bá kéèyàn lé lórí àwọn alábàáyàn látara kéèyàn fẹ́ ṣọ wọn àti àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ ọ́ ẹ̀yọ́kùnrin ọ̀gbà ẹlẹ́kìtì ẹ̀sìn lẹ́lẹ̀ nípa ìgbà tí ẹ̀ ń bá wa síwáyà máa ń fa àwọn ọ̀dà rẹ̀ pé nípa tẹ̀ sọ nípa ọlá tó tẹ̀ ní ìyá mi ojú ọ̀nà ọlá tó fa àwọn ọ̀dà rẹ̀ pípé ààrẹ tó bá gbàgbọ́ ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tó ẹ̀sẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ lára àwọn tó máa fún yàn kúrò níbi iná ọlọ́wọ́n ọba tó ẹ wá ń ṣàlàyé pé ṣé ìjáde tí àwọn jọba ṣàlùyé ṣe àlejò yẹn náà gẹ́gẹ́ bí ewu pé à ojú ọ̀nà náà ọba náà ń lọ àjẹsíkìlò àtúngbàwẹ̀ ìtumọ̀ náà ni pé yóò ṣe káàkiri fún wọn láti wọ inú ọmọ ọba ẹ̀rù láwùjọ wọn bẹ̀rẹ̀. wọ́n ní pé ńgbà wo ni ìyẹn máa ń le nípa ọ̀rọ̀ bí ọ̀fẹ́ ṣe àmúlò bí màálù ọ̀nà ìyẹn àlejò ń tọ̀nà. èèyàn máa ń le nígbà tí èèyàn bá rí pé èèyàn wà ní ipò bẹ́ẹ̀ kó o ṣe ibi tó bá le fún ẹni yẹn náà ní ọgbọ̀n àmọ́ ìpìlẹ̀ dáhàwà tó lọ lè fún ìwọ fún ọ̀dẹ̀ ọlọ́run ọkọ̀ fún àlọ́ ìṣẹ̀lẹ̀ ní pàtó rahmat min Allah lè tẹ̀lẹ̀ wọn pẹ̀lú kúńtà fọ́gbọ́n غليظ القلب لم صبوا من حولك ló wá ní lára àánú tọ́nà oṣù fàlẹ́bí pé wà lẹ́bí ọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tó bá jẹ́ tó lé ní ẹ̀yọ́ ká fún ọ. Olú pé ìpìlẹ̀ dáhà ọlọ́run ọba òun ni kó jẹ́ pé ìlú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí ní oṣù wa rí pé á ah, ẹni yìí kò fẹ́ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Sọ ìwà lẹ́yìn tó náà sọ̀rọ̀ àyè tó rán jáde yẹn lọ Khaybar gbẹgbẹmí Khaybar anábì nìkan lọ sí Khaybar anábì wa ni tó bá ti débẹ̀ fọdọ̀ inú hom ìlà ẹ̀yìn wa ṣírò kọ́kọ́ pé wọn náà igun wọn fi ọlọ́run ọba lọ́kùnrin ṣe. وانزل بصاحبهم فادعوهم بما امر الله من توحيد tó ọba wa gbọ́ hmm, ẹ̀rù abẹ́rẹ́ rẹ̀ ìfà ìbára ẹni jà àmọ́ tí wọ́n lè fi ìbára ẹni jà yóò wọ́pọ̀ yóò wọ́pọ̀ ṣàwájú. náà ẹni tí ó ní mọ̀lẹ́bí bóyá bàbá àbí màmá ó yàtọ̀ sí ẹni tí wọ́n fẹ́ pe ọmọ rẹ̀ ó yàtọ̀ bí ó ṣe pe ọmọ rẹ̀ yàtọ̀ sí bó ṣe pe òbí. ìyẹn lè mú ọmọ rẹ̀ tí ọ̀gbọ́n náà fi hàn náà mo dín ní kí ìkòtò rẹ bọ́ọ̀ lọ gbogbo ẹ̀rọ ìrọ̀lẹ́ òwúrẹ́ lọ́rọ̀ ìgbọ́n o ti mú àná o ti ń fa ṣòkòtò sílẹ̀ lẹ̀ ṣòkè ọ̀nà ṣòwọ́n lọ́mọ pé á dáàbì ní ọ̀sẹ̀ kẹrẹ́ o mo ní kó ń lọ jáde kó ń títà àmọ́ lálẹ́ ìwọ̀n ìjà gbogbo ẹ̀rọ yìí inú kọ́ńpánì wọn ò wọlé dáàbò tó lọ́mọ lé kéré kí ọ̀wá bá ọ̀wọ́lé jáde báwọn náà tó ìrìnlẹ́ àmọ́ màmá yẹn ní ìsìn kò lọ sí jáàbù kí wọ́n fẹ́ ṣe fún wọn. kò ìyàwó bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ sọ fún ọmọ sọ fún wọn náà kódà líle ewu rẹ̀ sílẹ̀ ọmọ sọ fún pẹ̀lẹ́ pẹ̀lẹ́ náà lórí ara hasan bakọ́lé alẹ́ yọrọ hasan nìyà kóńtò wa kàdúrà ìlà kàdúrà sọ̀rọ̀ sí àbá àfihàn ọ̀yá fún wọn kalẹ̀ fún wọn kalẹ̀ torí kọ́ wà lẹ́kọ́ sí ibi tọ́lọ́ sí fún ọ̀dọ́ tó wà bọ́ ìgbẹ́ tó ń ṣe òtún ń jagun wọn ọlọ́ọ̀tún ni wọ́n jagun wọn jagun wọn wọ́n ti sọ fún ọ̀dọ́ sí wọn kalẹ̀ wọ́n fi ọba kọ́kọ́ díẹ̀ tó padà pé àtúntò mo bá yẹ kó ìlànà tó ní kí n fún ìgbà yẹn pẹ̀lú ẹ̀wọ̀ kí ìtọ́rọ̀ àbí ẹ̀kọ́ àwọn òṣèlú mi náà ọ̀rẹ́ mp three kò tó ju àwọn lectures ti ẹ̀rọ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ lè ṣe pẹ̀lú òbí mi lórí pa òbí láti lórí ìdúró sí òbí lórí jẹ́ òbí pa lórí jẹ́ òbí pa tó wọ́n lọ sí ọ̀rọ̀ mi. náà ó ní ọ̀rọ̀ àwọn kíkún wọlé ọ̀dọ̀ tí ọlọ́run ti ń gbé ẹ̀sìn sí iná ọ̀nà lè jáde àbí ìgbà rẹ̀ nígbà tí ẹ bá wà ní ojú ọ̀nà tọ́lọ̀ kí wọ́n ní sẹ̀bí lè láàyè ṣé ìjáde àwọn ẹ̀sẹ̀ méjì ni òkè ń ṣe bẹ́ẹ̀ orí ìjáde yẹn ìjáde tó dà ní. ìṣúra àwọn ti lọ ọmọ ibẹ̀ tí ò bá lọ́rù ìjáde yẹn oṣù mẹ́rin rí lè ní kí mọ́nà lè kí mọ́nà tó pé tí àwọn ẹ̀mí lọ́kọ̀ yẹn ṣùgbọ́n ìjáde yẹn ló ní jẹ́ bí láwọn lókè tí ìlú bá gbìyànjú kó bá jáde kó nínú kìíní yẹn kó sì lájú ọkàn rẹ̀ tó yọ kó nínú àbí ọkàn rẹ̀. Ike àwọn lè ní Emmanuel Lekin láláì lọ oṣù mẹ́rin. Wọ́n ti wú oṣù tóbi nínú nínú nínú nínú nínú àkìlà wọ́n ti wú. Àmọ́ tí wọ́n lè ṣe bọ́bá ṣe lè okùn ní ọ̀. Wọ́n lè gbé lọ́rùn pé àwọn ọmọ ọgbẹ́ kò sí jáde òun political leader mọ́ fara ìṣòro tí ń bẹ níbi ọ̀rọ̀ wọn nìyẹn ìkọ́sẹ̀ lóní kò kí ń yé kílẹ̀ wọn bá rẹ̀ ní yípa báyìí àwọn náà tó dáa gbogbo èdè ìdá lọ́dọ̀ sí yín gbogbo èdè ìdá dá lọ́dọ̀ sí wa ẹni tó bá da yóò dà ẹni tó bá ti da kọjá náà ìwọ lọ́mọ ṣàkóso fún wa. Náà, ìjọba ìmọ̀ ọ̀gá ìlú yóò عاطفي وسكنتين عمبو وإن شاء الله في أباشدة الفيديو كما شوفوا في حضر مطاقة عن الدوام لوري لكتشر من الشريعات ومعطيرتها إن شاء الله يتبعك للإحتاج بإذن الله تعالى وبركاته Ìbéèrè ni pé àwọn ìṣẹ̀lẹ̀ àìmọ̀ ó lè gbé nílẹ̀ àti ìṣàkóso ilé àti ìṣàkóso.

ní pé àwọn olórin kan sọ pé ọmọ mi ìgbà fún wa ọmọ ogun ẹ̀wà bẹ́ẹ̀ kẹjọ fẹ́ bá fún ìgbà tó rí ìgbèlú ìgbà tó sọ ẹ̀sìn tó ní bẹ̀rẹ̀ máa tó fẹ́ dé láti ìlú ti bẹ̀rẹ̀ sí parí fún máa dé jẹ́nẹ́rà nípa àwọn bá ti. Báwo ni Dọ́kùn lọ kẹ́ra? Ọ̀rọ̀ tafsir àbíká ní pé wà sí lápapọ̀ tẹ̀sí tó ọba lẹ́sẹ̀ ògbọ́dọ̀ jẹ́ pé ìrẹ̀lẹ̀ yóò lọ lu ìrírí ara rẹ̀ láti lọ sí ṣèwà rẹ̀ èèyàn gbọ́dọ̀ sí tẹ̀sí àyà Kùránì láláì sọ pé kẹ máa rí gbọ́ pé àyà tó tún yí ó fi àyà Kùránì sí kátẹ̀wálẹ̀ wa gbọ́ tó àyà ní òṣù àyà rẹ̀ abẹ́ni ní ọ̀dà lọ́kọ̀ àyà tó tó àyà rẹ̀ ẹgbẹ́ òdò tó pé ìbádẹ́ni ọ̀lẹ́yẹ nílé àyà rẹ̀. àbí inú tí àwọn sọ̀hábà sọ lórí àyà rẹ̀ àbí inú tí àwọn ẹgbẹ́ ọ̀sàbẹ̀ yóò tó wọ́n sọ lórí àyà rẹ̀ wọ́n ọmọ kí wọ́n ti wọn náà. ẹni tó ti ẹ bá dá ọkọ̀ kó lè jáde nítorí wọn lè ní pé òun sọ pé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ibùdó àgbà tó náà ọ̀rọ̀ kí ó ibùdó àgbà sí i. Fò àwọn ọ̀nà yìí lẹ́yìn lọ sí ṣe tafsiri. Wọ́n kọjá pé tafsiri Qur'an orin kùlà orin bákan náà kò wá sí nǹkan tí ó burú ní gbọ́dọ̀ pé ìyẹn wá ń relé sí ìpínlẹ̀ ìgbà àwọn sàhábà tán àwọn sàbẹ̀lẹ̀ tán tó kí wọ́n á rí létí papọ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ ní àwùjọ èèyàn ìṣó nǹkan tó burú mi láti pe àkíyèsí àwọn èèyàn kò sí nǹkan tí ẹ fẹ́ kó lé pẹ̀lú àyà àkùnrin àmọ́ kọjá pé ọ̀pọ̀ ni tí wọ́n máa wí jáde lẹ́nu kú wa kó fẹ́ kó wa rí ìgbà àyà tó máa pọ̀ náà lórí kan mi lọ́wọ́ àti lọ́gbàá ebi nǹkan mi lọ́wọ́ wá sọ lọ nǹkan mi lọ láti lè kó àwọn ìgbà kan àwọn àyà kúlẹ̀ wà lọ́wọ́ àwọn ìjọba ọmọlọ́gbó wọn ọlọ́dọ̀ gbé ẹ̀ wọ́n sọ̀rọ̀ káwọn olóṣèlú adara kú àwọn ìgbà kan ìwọ gẹ́gùn ni wọ́n gẹ́gùn bá tara rẹ̀ nínú nígbà táwọn olóṣèlú wà ní kẹ̀kọ́ pàkíyèsí wọn kọ́ sáfúnná gbọ́dọ̀ sí pàkíyèsí àwọn mùsùlùmí ìwọ tó bí ẹni tán kúrò èyí ló pọ̀ láwùjọ òun là yẹn tó lọ rí bá lóyún olóòwò ti ká àtúbọ̀ tó irú yẹn yẹn gbọdọ̀ wájú kó ṣe yẹn ní ìtànjẹ tó wà nígbà tí mo lọ́wọ́ kiri rọ̀ nípa èyí kò ní ah, bí ọ̀nà ti ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo wa tí ẹ bá lọ tí ìbá ti fi ọlọ́run wí àlẹ́bí wí nígbà wọn kàn wá bá sọ ilé ìgbẹ́ ń gbọ́ bí ní ti wá yóò jìnà sí yóò jìnà sí wẹ́rẹ́ yìí tó wá sọ lọ́wọ́ yìí yìí tó wá sí abẹ́lé sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá tí ó fẹ́ ká lọ gbọ́ yìí tí wọ́n lọ yìí àwọn ẹ̀rọ ìwọ̀n lọ́wọ́. Ìrù ẹni tí ó ìyàwó ní máa yóò lè ná ọ̀rọ̀ rẹ̀ tó nà. tó nígbà tó ní rámà tó bá lọ sílẹ̀ ìbájọ́ fún mọ́tò àjọ àfọ̀ ìyàwó àbẹ̀ nínú ìlú Last question. Last question, anyway. One more father to the two. Any question there? Yeah, Amen. Náà ìbéèrè alápọ̀ ìbéèrè tí wọ́n rẹ̀ wọ́n tó bá yẹ. Làwọn ní ẹni tí wọ́n náà fi ó jẹ́ lọ́sàn-án bọ̀rọ̀. Ọkàn lánà kò já rẹ̀. Ṣẹ̀rí tí ó jẹ́ òṣèlú ọlọ́run wa. Ṣé ó wà nínú ìgbé ẹ̀ lẹ́yìn tí lẹ́yìn ọ̀daràn ọ̀rọ̀ tó ti dá wà lára rẹ̀ òun lágbára rẹ̀. àmọ́ tí àwọn bá tún lọ ní pé ikú ọba ti rí ẹ̀rí tó tó ní wọ́n ẹ̀rí òun pa. tòun bẹ́ẹ̀ náà mọ̀ báyìí kọ́ làwọn nàìjíríà àwọn ní ìdájọ́ ẹni tó láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́sàn-án rẹ̀ lọ́wọ́ lọ́la àwọn gbé òun náà lórí ipò jẹun bí ẹni tó láṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́wọ́ màmá ìtòrí ìlú ni pé kò bẹ́ẹ̀rẹ̀ kankan sẹ́yìn amẹ́tẹ́ni yẹn ṣe àwọn afáàmọ́ sọ pé tó bá ti gbogbo ọjọ́ ayé rẹ̀ dà rẹ̀ kò lè di ọjọ́ kan yẹn padà lójó ṣé ìjọ ẹ̀ka ẹ̀rí ìjọ kan yẹn lè padà wá nínú tó ẹni tí ẹni yẹn ṣé kò tẹ̀lé ìyàrá rẹ̀ fún ìgbà olórí ẹni yẹn olùkọ́ kàtàkì kó dára àwọn ẹ̀ padà lẹ́lẹ́yìn àti tẹ́lẹ̀ náà wà tó tó tó ìgbà ṣe àwọn dáńgílà àwẹ̀ àwọn àwọn àwẹ̀ lórí ìdílé àìrè tọ́sí ìyáwó ìdí kó fi máa tó kó tó láti máa tó gbà láti fi kọ́nà kò sí á ẹni yìí lẹ́yìn àti oṣù aburú kó tó fi ṣe dáadáa. Tọ́lá ọmọ ọmọ alákòóso rẹ̀ وإن الحسنات يذهبن سيئة. Dáadáa tí wọ́n ti ń lọ́wọ́ lọ́pàá àyíká tí ẹ bá ṣe lẹ́nu àmọ́ kò sí ìjìyà kan pàtó tá a lọ́wọ́ láti lẹ́nu àbùkàlà láti lẹ́nu rẹ̀ pé kí ìjìyà oṣù méjì wà fún kàfáwà wà fún òun náà ní ẹni tó bá láti sọ̀rọ̀ pẹ̀lú obìnrin ní àlùmọ́ọ̀lù làwọn mọ̀ báyìí. náà wọ́n ní kí ìwọ̀n kúnlẹ̀ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ sọ́mọ́ tàbí wà fún ìyàwó ibi tí ìpínlẹ̀ yẹn dáa bí ìpínlẹ̀ yẹn fún ní àbí àdúrà ńlọ òbí kí òbí ó fàdúrà fún yàn ojú òbúrú mẹ oṣoojú yẹn ni ó bẹ́yìn yẹn ni ojú òbúrú mẹ àmọ́ ìpínlẹ̀ láti fi kíyàn là ń sọ àbí ìfẹ́ ọ̀pọ̀ láti fi kíyàn náà ni ọmọ ẹni kọ̀dá ẹ̀wọ́n ní ìṣẹ́jú bá dánwò nǹkan mi lẹ́nu rẹ̀ mọ̀tẹ́ àbí ìtẹríba mọ̀tẹ́ àmọ́ èyí tó à ń kí ìtẹ̀lẹ̀ òbí kí ìyẹn là ń sọ tí wọ́n fẹ́ kí ìyẹn ní ìṣẹ̀ wá tẹ̀ bí ilé ìpè wọn ní ká wọ́n sọ̀rọ̀ lórí ìrọ̀ àbí mo wá kó lórí ìrọ̀ wọn sọ̀rọ̀ láyé àti lẹ́ni kí wọ́n sọ̀rọ̀ lórí ìrọ̀ náà lẹ́yìn náà sọ̀rọ̀ lórí ìrọ̀ kí n kí wọn wọ́n ni wọ́n ń kẹ́sí lọ́wọ́ àwọn èèyàn tó máa ń rí ọ̀rọ̀ yẹn ló máa ń gbé lájú o sẹ́fà ní ẹ̀mọ́ kẹ̀mọ́ tẹ̀ kíyàn wọ́n wá ní tí tó bá tọ́tọ̀ òde fúnlẹ̀ tó bá yà ní òde bẹ̀rẹ̀ ìgbàlẹ̀ tí ń kí tàn tí ń kí bẹ̀rẹ̀ tí ìgbàlẹ̀ náà fúnlẹ̀ tó ní bẹ̀rẹ̀ fún mi kí kí làwọn kan ìgbà náà ní kí tó dáa kí ọmọ ìrẹ̀lẹ̀ ní kí ọmọ tẹ̀ kí ìgbà tó dáa àbí tí wọ́n tẹ̀lé ba kọ̀kọ̀rọ̀ fún yẹn wá ti ẹjọ́ ìtukú lórí ìtukú ọwá tẹ̀lé ba kọ̀kọ̀rọ̀ fún tó bẹ́ẹ̀lì orí rẹ̀ lọlẹ̀ fún báyìí ọ̀dà bí wọ́n wọn fàdúrà fún náà lọ́wọ́ bẹ́ẹ̀lì orí lọlẹ̀ lọ́wọ́ kí wọ́n ṣàlùfọ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀ tó lórí kí ẹ ẹnìkẹ́jà mẹ́rin kọ̀ọ̀wọ́ ọ̀sán náà pé nínú àdìsẹ́ lọ́wọ́ yàgò sọ̀rọ̀ wọn lọ wọn lọ sí lórí títí ìlà pàdé yẹn sí ẹni ṣèkíra ẹni ẹlẹ́yìn rárá mo láwọn ṣe ẹ̀tọ́ láwọn ẹ̀bà rẹ̀ lọ́wọ́ tí abẹ́rẹ́ sọ̀rọ̀ sọ́dọ̀ ní ọ̀sẹ̀ yìí sọ́dọ̀ wàhálà. náà àwọn báńkì àti àwọn ìfọ́ọ̀mù ti di ọmọ ìṣẹ́lẹ̀ tó wọ́n ètò ìkílẹ̀ lọ́dún oníbèrè yìí bí kò dáa sí ọmọ ìṣẹ́lẹ̀ àwọn kọ̀mẹ́ṣọ́nà fan tí ó sì gbọ́dọ̀ fi ṣẹlẹ̀ ọ̀dà so bẹ́ẹ̀ náà ni insurance company tó ọ̀dà kí ẹ̀rọ rẹ̀ kí ó sì gbọ́dọ̀ bá wọn ṣẹ́ kí ló fà báńkì ọmọ ń ṣiṣẹ́ rìbá mọ̀ ń yáwó èèyàn lówó àbí káwọn máa gba owó ṣe pé ìlú tí ò ní ṣẹlẹ̀ ìlú náà gbówó rẹ̀ kalẹ̀ tí nǹkan lè padà má ṣẹlẹ̀ mọ́. so ọ̀dà kí ìyẹn ó máa ṣẹlẹ̀ ní tó bá jẹ́ mùsùlùmí. tọ́ kọ́ wá jẹ́ pé ìyẹn wá sẹ́lẹ̀ ní kí ó yá sí federal ministry àbí civil ministry kan ní iṣẹ́ yẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsọ́rọ̀ àbí ó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ báńkì wọ́n kọ́ fáńkì ní kàwá ẹ̀ lórí pọ́ọ̀tù díẹ̀ bí ṣó yìí tẹ̀lé pé mínísítì kan ní pé mínísítì kan irú tẹ́lẹ̀ sọ ní ìgbẹ́ bóyá ìpín ìránṣẹ́ sí central bank central bank ṣe ìlú ẹ̀ ìlú ọ̀rọ̀ ilé wọn sọ̀tẹ́ central bank kò jáde bọ́ta pé commercial bank ní òun gbogbo báńkì ní ilẹ̀ ní abẹ́ ìṣẹ́ tó kílẹ̀jù náà ni pé àwọn ni wọ́n rẹ̀ sílé sí gbogbo àwọn akẹ́ni yóò ní pé láǹkọ̀ ìpàdé yìí títí ọ̀nà ìṣẹ́ mẹ́rin lọ́la. tó àwọn tó wáyé pé mínísítì tó wáyé pé bóyá bí àwọn pásítọ̀ eh, cooperative táwọn kan sọ fúnra wọn jọ nínú mínísítì yẹn òbí àwọn ọ̀nà wáyé gẹ́gẹ́ bí àkáńtàn tó àti kìíní kan wọ́n ní wọ́n wá sí pé abáńkì lọ sọ ní wọ́n lè wá bí àbí ọdún tọ̀ ìwọ̀n náà mọ̀ ọdún tí ni wọ́n rẹ̀ èyí kò ní tó burú nìyẹn tó burú nìyẹn wọ́n lọ àti tó wá jẹ́ pé máa gba ìlú kí n máa ṣèlú ọlọ́wọ́ àná lọ́pọ̀.